I always tell you, Slam TV, i máa ṣe reach the best and we give you the best. Máa jọ ṣé kí ọmọ Nàìjíríà tó ń wò wá nílé lóko ọmọ Kwara State, ẹ̀yin ọmọ Ìlọrin, ọmọ nigeria nílé loko Orúkọ mi idiot Idiat Idiat Ọlátúnjí, báwo lè ṣe jẹ́ sí Àbúrò Àbúrò èmi ni mo tẹ̀lé. oh my god báwo ni nígbà tí ẹ gbọ́ pé ẹgbẹ́ yín fẹ́ ṣe fifty báwo nínú yín ṣe dùn tó. inú mi dùn gan-an wípé ó tún lé ọdún kan sí ọjọ́ orí ẹ̀ inú mi dẹ̀ dùn gan wípé ní mo tẹ̀lé ó tún wà láyé èmi náà wà láyé inú mi dùn gan wípé ó ṣeun rere lójú ẹ̀mí mi ojú ẹ̀mí ìyá mi inú mi dùn púpọ̀ pé mi ìwà bá ṣe ọ̀fọ̀ pé nǹkan dáadáa ni mo bá ṣe torí pé mi ìdí ọ̀dọ̀ ẹ̀ this is my first time. yes ma bàtí ẹ wá sọ fún àwọn ọ̀rẹ́ yín pé ẹ tẹ̀lé mi lọ ẹ̀gbọ́n mi fẹ́ ṣe fifty wọn kí ló máa ń béèrè lọ́wọ́ yín pé bọ́ọ̀ ni àṣẹ máa ti tó fifty ṣé wọn máa béèrè lọ́wọ́ yín béèrè wípé ó kéré wípé ó kéré ó young lójú wípé báwo ló ṣe lè sáré tó bó ṣe jẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ju bíi thirty or forty lọ́mọ́ ní fifty years lẹ́ẹ̀kan sí wa ìyá tó bí wọ́n wà ń bí báyìí àdúrà wo lè lè ṣe fún màmá rápẹ́. oh wow mo ṣe àdúrà fún ìyá mi àdùkẹ́ wúlẹ̀mọ́tò wípé kọ́lọ́run ọba mi adẹ́dà ṣẹ̀dá kó bá mi jẹ́ kí ẹ̀mí ẹ̀ kó gùn jù báyìí lọ kó má ṣe fojú sunkún ọmọ mọ́ kí ẹ̀mí ẹ̀ kó gùn kó jẹun ọmọ jẹun ọmọ jẹun ọmọ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ kó má ṣe yàn kú o kó má rí ikú òjijì báyìí kó má fi àìsàn jẹ wọn mọ́ kó má rọ lápá kó má rọ lẹ́sẹ̀ kó má fọ́ lójú láti fi jẹ wọn mọ́. lẹ́ẹ̀kan sí ma ẹ jẹ́ kí gbogbo ọmọ nàìjíríà kan mọ orúkọ yín kánẹ̀ mọ bẹ́ẹ̀ jẹ́ sí kọ́lá ọlátúnjì. orúkọ mi ni yídíàtú ọlátúnjì mo jẹ́ àbúrò sí kọ́lá ọlátúnjì ààrẹ agbẹ́dẹ́gbẹ́yọ àbí. don't go nowhere with